láti dènà wàhálà àti ìtàjẹ̀sílẹ̀ tó lè fẹ́ ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkó ìyún nínú ẹgbẹ́ National Union of Road Transport Workers NURTW àwọn àgbẹ̀ ẹgbẹ́ national àyàn ẹgbẹ́ NURTW wọ́n máa ti ṣe ọ̀rọ̀ ní àgbà kí wà lọ́jà kò rí ọmọ tuntun wọ̀ tó sì ti gbé ìgbésẹ̀ lórí bí àlàáfíà yóò ṣèjọba láàrin alága ẹgbẹ́ onímọ́tò ìpínlẹ̀ Èkó tẹ́lẹ̀ Alhaji Musili Ayinde Akínsànyà ẹni tó pèèyàn mọ̀ sí MC Olúọmọ àti alága ẹgbẹ́ onímọ́tò lẹ́kọ̀ọ́ báyìí alhaji mustapha adékúnlé tó pè yàn mọ̀ sí sego kódà wọ́n pè wọ́n lọ sí ìlú àbújá tí wọ́n sì bá wọn ṣe ìpàdé àlàáfíà ni kì í ṣe ìròyìn mọ́ wípé wọ́n ti gba ìṣàkóso ẹgbẹ́ onímọ́tò nurtw èkó kúrò lẹ́wọ̀ mc olúọmọ tó sì jẹ́ wípé mustapha sego ẹni wọ́n fi ṣe alága ẹgbẹ́ nurtw báyìí ṣùgbọ́n tí wọ́n ní mc olúọmọ kò fẹ́ gbéjọba onímọ́tò sílẹ̀ lẹ́kọ̀ọ́ tí ó sì ní tó ń sọ ni pé bí ipò ààrẹ ẹgbẹ́ onímọ́tò lórílẹ̀‐èdè yìí ìyẹn ti ìlú Àbújá kò bá bọ́ sóun lọ́wọ́ òun kò ní fi ipò ẹgbẹ́ onímọ́tò ìyẹn àkóso ẹ̀ sílẹ̀ fún Mustapha Sego ọ̀rọ̀ yìí ni wọ́n mà ló ti ń dìjà táwọn ọmọlẹ́yìn Mustapha Sego àti MC Olúọmọ ti ń sọ̀kò ọ̀rọ̀ ránṣẹ́ síra wọn pàápàá lórí ẹ̀rọ ayélujára kódà ọ̀kan lára àwọn ọ̀gá onímọ́tò lẹ́kọ̀ọ́ Alhaji Abdulaziz Abiola ẹni tó pè é mọ̀ sí Istijaba tó jẹ́ olórí àwọn agbèrò agbègbè alágbàdo ní ìpínlẹ̀ èkó òun náà ti jáde sọ̀rọ̀ tó ń kìlọ̀ fún MC Olúọmọ tó sì ní káwọn àgbẹ̀ ẹgbẹ́ ká dìde ká kìlọ̀ fún MC Olúọmọ o nítorí pé àwọn ò fẹ́ lẹ́kọ̀ọ́ mọ́ àwọn kò sì fẹ́ kó di ààrẹ ẹgbẹ́ onímọ́tò lórílẹ̀‐èdè yìí nígbà tí ọ̀rọ̀ náà ti ń gbóná tó ti fẹ́ di nǹkan ńlá ẹgbẹ́ àwọn ẹgbẹ́ NURTW ìyàn àwọn tó ń ṣàkóso Sego mo bá wọn ṣèpàdé ní ọjọ́ ìṣẹ́gun tí í ṣe ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kejì ọdún 2024 tá a wà yìí alága ìgbìmọ̀ amájòbàjẹ́ ìyẹn chairman board of trustee fún ẹgbẹ́ nurtw e lórílẹ̀‐èdè yìí tó tún jẹ́ ààrẹ ẹgbẹ́ nurtw e lórílẹ̀‐èdè tẹ́lẹ̀ ìyẹn alhaji najim yasin òun ló mà darí ìpàdé yìí ìyẹn ìpàdé àlàáfíà àtàṣe fmc olúọmọ àti mustapha sego yàtọ̀ sí Alhaji Najim Yasin tó ṣe tó pe ìpàdé náà adelé ààrẹ ẹgbẹ́ NURTW lórílẹ̀‐èdè báyìí ìyún Alhaji Isa Ọrẹ àti akọ̀wé ẹgbẹ́ náà kọ́mírẹ́dì Káyọ̀dé Agbéyangí òun náà máa wà lórí ìjókòó tí wọ́n sì bá MC Olúọmọ àti Mustapha Sego tí wọ́n bá wọn sọ̀rọ̀ pé kí wọ́n má ṣe jẹ́ kí wàhálà ṣẹlẹ̀ ní Èkó kọ́ má ṣe da àlàáfíà rú nítorí pé àwọn kò fẹ́ kí àwọn èèyàn kí wọ́n máa rí ẹgbẹ́ NURTW bí ẹgbẹ́ oníjàgídíjàgan wọ́n ní ìpínlẹ̀ èkó ó sì jẹ́ ìpínlẹ̀ tó ṣe pàtàkì nínú gbogbo ìpínlẹ̀ tó wà ní nàìjíríà sí ẹgbẹ́ nurtw àwọn ìgbìmọ̀ májòbàjẹ́ yìí lábẹ́ alhaji najim yasin wọ́n wá sọ àwọn ìgbésẹ̀ tí wọn àwọn méjèèjì yóò gbé tí àlàáfíà yóò fi jọba tí wọ́n sì ní láìpẹ́ láì jìnnà ọ̀rọ̀ ẹni tí ò di ààrẹ ẹgbẹ́ nurtw yóò níyanjú nítorí pé àwọn táwọn já àwọn àgbẹ̀ ẹgbẹ́ àwọn kò sùn lórí ẹ̀ àwọn kò sì ní lajú sílẹ̀ kí ẹgbẹ́ bàjẹ́ àti pé láìpẹ́ láì jìnnà àwọn yóò ní ààrẹ tí ó máa darí gbogbo ẹgbẹ́ àwọn ní nàìjíríà ní báyìí ìpàdé ti wáyé o láàrin MC Olúọmọ àti Ṣẹ́gun làbújá tí àwọn àgbẹ̀ ẹgbẹ́ NRTW tí wọ́n sì ti ń bá wọn yanjú ọ̀rọ̀ náà láti má ṣe jẹ́ kí wàhálà àti ìtàjẹ̀sílẹ̀ kó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkó.